الحمد لله رب العالمين خالق كل شيء وهو على كل شيء وكيل أشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية رب العالمين لجميع خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أمة الإسلام إن الله سبحانه وتعالى امتن على عبده لقمان وأظهر عليه نعمه ظاهرة وباطنة وعلى هذه النعم أن عرفه الله إياه ثم آتاه الله الحكمة وهذا لقمان بدأ بتربية ابنه وبدأ بتعليمه تعليما إلهيا ربانيا صحيحا وبدأ معه بتعليمه أصول العقيدة الصحيحة ثم انتقل الآن أي لقمان إلى تعليم ابنه أصول الأعمال الصالحة فابتدأ لقمان بالصلاة وقال يا بني أقم الصلاة وانهى عن المنكر وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور وقال فلما باتس وان مسلمين أترى لكم كرات àti النبي صلى الله عليه وسلم wasallam ẹni براتبا ما جاك يفمقوا Allah bá ní sàlékún kí annabi wa bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn ará líra tán sọ̀hábà rẹ̀ kí àwọn náà bá wọn tọwọ́ kẹ̀ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam níjọgbìn alkiyama ẹ̀yin ọmọ ní kọ̀rọ̀ ní gbangba gbogbo gbàlá ń ìpáyà ti tòótọ́ ọlọ́mọ́sá sí rọrùn àtẹ́yìn ma fún wa ní ìpáyà ti manáfíkì khushu'un nifaq o náà ní kí gbangba kọ́ máa dábí sí ń dáyì kí kọ̀rọ̀ wa burúkú jáì ọlọ́ndakùn mẹ́jà wà nínú ẹni tí ó ní ìbẹ̀rù rẹ̀ níbi tí ń rò wájú rẹ̀ ṣáájú kẹ́yọ́ di wípé a lọ fún àdánwò tí ọlọ́wọ̀n bá fi kan gbogbo ayé in tí à ń bábọ̀ oná ni wàsọ́yà Luqman al-Hakim libni in ti Luqman tọ́lọ̀wọ́ bá fún ní ọgbọ́n àti òye a ní Luqmanu ìkèsẹ́ èèyàn funfun Luqmanu ìkèsẹ́ ànàbí ọlọ́run èèyàn rẹ̀ ni kọ́dà ara Áfíríkà ni gbogbo tí ń sọ fọ́mọ rẹ̀ bọ́ ọ bẹ̀rẹ̀ fọ́mọ rẹ̀ pẹ̀lú usulul

tí a mọ́ ń ṣe tí bàbá èsè asàlàyé lẹ́yìn náà Lukmanu wa ń sọ fọ́mọ rẹ̀ pé mọ́sàbò sí o iná ìntakùn mìtkọ́lá habbatin min khardalin wọ̀kọ̀takùn fi sọ́kọ̀rọ̀tìn aw fi samawati àti bí Allah bábò sí bá ṣe rí ọmọ kọ́dà kéèyàn lọ tọ́jú rẹ̀ pamọ́ síbì kan tẹ́nìkò tí lè yóò sì gbogbo ẹ̀hàn kedere mọ́jàlá bòsí o máa wà nípò ẹ̀ tí wọ́n bòsí mọ́bòyàn sí o lẹ́yìn ìgbà tí ń bá sọ àwọn àpìlẹ̀ yìí tó lè kó orí ibú báyàn ọwá fẹ́ bọ́ síbi ta'alimuhu a'mala as-salih usul al-a'mal as-salihat ọwá fẹ́ máa kọ́ ní àwọn gbòǹgbò àwọn sí olóore gbòǹgbò wọ̀nyí kí ni Lukman fi bẹ̀rẹ̀ fàbùtádà àbìsọ́lá Lukman wá bẹ̀rẹ̀ pẹ̀lú ìran irú yìí òun ni in tí wọ́n è tẹ́wọ́ gba iṣẹ́ wa lẹ́yìn ìgbà tá a bá dan kẹ́kẹ́ pọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala níjọba alkiyama irú yìí òun ni tí Ọlọ́run subhanahu wa ta'ala kò fún mùsùlùmí kankan lókùrú gbà tí ọpọlọ rẹ̀ bá ń bẹ́ẹ̀ ọ̀n sáré ni o kọ̀ sáré ni o ó lè dádúró ni o kò lè dádúró ni o ó lè lẹ́jọ́kọ́ ni o kò lè jọ́kọ́ ni o ó lè dùbúlẹ̀ ni o tí sàmì tí làkàyè rẹ̀ sí wà pẹ̀lú ẹ̀ yọ máa kírun yìí irú yìí ó wá pàtàkì débi pé ọ̀pọ̀lọpọ̀ wa mùsùlùmí lónìí a mọ̀ wípé ìpàtàkì rẹ̀ ó jẹ́ ọ̀kan nínú òpó ẹ̀sìn ìsìláàmù tó tọ́ anábì sallallahu alaihi wasallam òpó arkanul islam tí ma sọ wípé mayẹ arkanul islam a ní márùn sí ànàbì dákọ orígun islam ó pè márùn kọ̀ dákọ rẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn mímọ̀ gbọ́yẹnu hadith Abdullah bin Umar wípé búníyà ní islam ala khamsin ẹ̀sì islam yìí wọ́n mọ́ pa sórí ìpìlẹ̀ márùn kan wọ́n wá mọ̀ pé tí wọ́n bá mọ̀ nǹkan òní ọ̀jẹ̀ foundation in tí ń bá mọ sórí rẹ̀ òní ọ̀jẹ̀ kátún ibẹ̀ làwọn àfá àti yọrúkúnnà wọ́n ni a jẹ́ pé àkọ́kọ́ tọ́nà bí kan lógun islamu ẹ̀kejì orígun kan náà ni orígun tó wá sí kejì ó náà ni asọ́lá irú yìí èmọ́ ọlọ́run wa ń bẹ̀m̀bẹ̀ irú yìí kò sí ń tẹ́dà fi máa ń súnmọ́ ọlọ́run ọba tó tó ìran ìyàwó ìṣà ní amsassalam kánà ìdàfọ́sí àmì ṣe tí èyí kankan bá ń ba nàbí lẹ́rù ìdàkọ́fà mi ṣe fásí àìlàsọ́lá ẹ̀rì tí ànàbí ò ti lọ máa kírun fọ́lọ́ kò sí ní má rí bẹ́ẹ̀ ọlọ́run ni wasta'inu bis-sabri was-salah tí nǹkan bá ti dẹ́gbòǹgbò lórí ẹ̀ tẹ́ ẹ bá ń wà lọ́wọ́ èmi ọlọ́run ọba tí nǹkan ti ní í la tẹ́mi ti pin tẹ́ ẹ̀ mọ bí ẹgbẹ̀gbà má ẹ máa fi sùúrù pé ọlọ́run ó sì gbọ́ o yóò sì o ẹ máa fi bẹ́mi ọlọ́run Israel ọlọ́run wá ní ìrẹ Musa sọ fún Haruna náà àǹtàbáwà àlèkọ́míkùnmá bí mísọ̀rọ̀ bòyóta ẹ sọ pé ó ń kálukú kó mú bì kan nù lé rẹ̀ gbogbo ọmọ ní Israel ẹ wájú ó fèsì kíbílà wọ́n jẹ́ àlù yútakùn kíbílà wà kí mùsọ̀lá ọya ó ń kálukú ọmọ wá kírun fẹ́mi ọlọ́run ẹ wá máa bẹ̀mí bẹ́ ń bá ń mú fíráwọ́ náà nígbà tọ́lọ́run ṣetán láti bá a mú irú yìí èèmọ̀ wá ń bẹ́ ń bi ọ̀rọ̀ ọ̀run tá à ń sọ yìí kí ni ti ń bẹ́ ń bẹ́ẹ̀ ó náà ni ọ̀rọ̀ ńlá kan tó jáde látẹnu amirul mu'minin Umar bin Khattab radiyallahu ta'ala anhu arda Umar ń báwọn èèyàn sọ̀rọ̀ ǹjọ́ kan ọwà ni inna ar-rajula la yashibu fil islami wa lam yukmil lillahi rak'atan wahidatan Umar báwọn èèyàn sọ̀rọ̀ wàlẹ́ àlerínú ọkùnrin àlerínú obẹ tó yẹ pé láyẹ̀ ṣíbù fún islam yóò ma kírun fọ́lọ̀ ń bọ̀ láti kéèké rẹ̀ tí ó fi ehewú ṣùgbọ́n bó ṣe kírun ìtó oní ọ̀kọ̀kọ́ máa dé mọ́sálásí oní ọmọ rọmiságè oní ọmọ lé àwọn ẹran kú ònú lé ọlọ́run yóò sáré bá máa ṣùgbọ́n tó ń ti bó ṣeṣe lẹ̀yẹ̀ ṣíbù fi ìsìláàmì yóò tún wá ṣiṣẹ́ ìṣiṣẹ́ tó gbó ìbá ń bẹ̀ tí ó sì léwu ṣùgbọ́n tó ń ti bẹ̀ ìwé tí ń gbé lọ́dọ̀ ọlọ́run tí ń bá kọsẹ̀ rẹ̀ sí lam yukmil lillahi rak'atan wahida in tí wọ́n kọ́ bẹ̀ ni pé lágbájá ọmọ lágbájá kèétí ìkìrákà kan fọ́lọ̀ rí lórílẹ̀ kí ni ó wà irú èyí ó tèmọ́ ní mẹ́sánásí yọ́ mọ̀ tọ́jú ilé ọlọ́run yọ́ mọ̀ yẹ́nìyàn nígbà tó bá tó kírun ẹ̀yàn tán kò ní paraka kẹ́kẹ́ jẹ lẹ́yìn imamu kọ́dà takbiratul ula aw takbiratul ula kò ní fòoru hmm. umaru ni qila ya amiral mu'minin kayfa dhalik bóò lam yutimma lillahi ruku'aha wa sujudaha tó ma nìyàn bá ti ń kírun fọ́lọ̀ rùkú kò rù fọ́lọ̀ ìrùkú kò sí fọ́lọ̀ ìforíbalẹ̀ kò sí fọ́lọ̀ jẹ́mà tá bá fẹ́ gbọ́rọ̀ umaru yìí ẹjẹ́ àtàràtàrà lọ sínú sahihain min hadith ibn abbas radiyallahu ta'ala anhu ardahuma abúrábí an asjuda ala sab'ati a'dhumin alijabuhati wa ashara bi yadihi ila anfihi wa fi riwayatin wa ashara bi yadihi ala anfihi wal yadayni war rukbataini wa atrafi al qadamain al hadith on olon ni umirt wọ́n pa mí láṣẹ an asjuda ala sab'ati àdúmì kí n rí pé mò ń forí balẹ̀ fọ́lọ̀n ọba tí n bá wà ń sùjúdù kí oríkè méje kan kọ́ wà lẹ́tàn pátápátá fọ́lọ̀n kọ́ mọ́ síbi tí ò ti fara kanlẹ̀ hmm. ó sọ lọ́wọ́ afẹ́ sàlàyé ó ní alákọ̀ọ́kọ́ alìjábọ̀ha iwájú mi bó ṣe dákọ̀ wájú tán wà aṣáàrọ̀ ìlà àǹfì yìí àníbì tún wá nàka sí mú ara rẹ̀ ó ní iwájú àti mú ṣé iwájú mọ́ imú ní túnmà àdíìfì ni àbí iwájú àti imú àmbọ̀ àníbì nàka sí imú rẹ̀ nígbà tó sọ̀rọ̀ iwájú tán wálíyàdẹ́ yìí àti ọwọ́ mi méjèèjì àbọ̀m̀bì náà wà rúkúbàtẹ́yìn àti orúnkún mi méjèèjì wa àtọ̀rọ̀fì alkọ̀dàmín àti téńtérí kọ́dàmù mi méjèèjì kí là ń pè ń kọ́dàmù à ń bọ́m̀bẹ̀ jẹmáà táa bá mú iwájú táa pè ní ọ̀tọ̀ táa mú imú táa pè ní ọ̀tọ̀ ó di méjì ọwọ́ méjèèjì a pè méjì ó di mẹ́rin orúnkún méjèèjì apè méjì ó di mẹ́fà etí ẹsẹ̀ méjèèjì apè méjì yóò di mẹ́jọ a jẹ́ wípé iwájú àti imú ẹyọkan ní ànàbí káwọn kí lè rí wa wà fi tọ̀rí kí min turkey adal hadith ọ̀kan nú àwọn ọ̀nà tí àdífì gbáwà báwa ànábì ní alìjábò àtú wà láàáfù máà ẹmẹ́sìn ìgbọ́ iwájú àti imú níbi tí mo bá yín sọ yìí ẹyọkan ni wọ́n àwambọ̀ gbogbo ẹnikẹ́ni afẹ́ ma ọ̀gánú méjèèjì tí bá máa ń forí balẹ̀ fọ́lọ̀ nínú rẹ̀ imú ni ó wà fi lélẹ̀ orí ò ní kanlẹ̀ bó ṣe bẹ́ẹ̀ fún ẹgbẹ̀rún ọdún kò kínú fọ́lọ̀ o fa innala anfa tábí àtúnlìlì jábọ́ha imú ń tẹ̀lé iwájú ni ṣùgbọ́n tí yàn bá fi iwájú kanlẹ̀ tí mú rẹ̀ ọ̀kanlẹ̀ ó nírun ṣùgbọ́n rẹ̀ man sadari lai alajabu ati hi wa rufa anfa ó gbé mú òkè ṣùgbọ́n ó forí balẹ̀ fọ́lọ́n subhanahu wa ta'ala ó nírun tí ẹ̀ ṣùgbọ́n ìrun rẹ̀ àbújá ń jẹ́kù ti bá àti iwájú àti imú méjèèjì ní ànàbí kalẹ̀ yọkan jẹmọ́ àyíwá ó bá ṣe ń kírun ṣe méjèèjì la fi ń kalẹ̀ ẹlòmí ìmú nìkan ní ìkan tí ẹ̀lẹ́mẹ́lì kalẹ̀ ní méjèèjì tí ìkàkọ́ bá ti kalẹ̀ ní méjèèjì èyàn ò níran àwọ̀mbọ̀ wálíyàdé ó sì ọlọ́n ni àti ọwọ́ méjèèjì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ọmọ ń dìkúùkù ní foríbalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìní wọ́n sì ọwọ́ báyìí ní foríbalẹ̀ ìntánibí ṣe sọ̀rọ̀ àtẹ́lẹwọ́ yìí yóò lélẹ̀ tàn pátápátá ó di mẹ́ta iwájú àti mú 1 àtẹ́lẹwọ́ àkọ́kọ́ ẹ̀ẹ̀kejì 3 wàrúkúbàtẹ́yìn ojúgun méjèèjì orúkún méjèèjì títọ̀tún 5 títí títí ọ̀tún 4 títà làáfíà náà 5 bákan náà wà àtúrọ́fìlì kọ̀dàmẹ́yìn kọ́dàmù yìí ni wá ń dá nǹkan lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ máa ń tú kọ́dàmù wọ́n máa ń tú sí gìgìsẹ̀ àdàkọ́tọ̀ kí wá ní rábà gangan pè ní kọ́dàmù alkọ́dàmù ní ìdàlá arab al'insana la ma yàtọ̀ ula arúgbọ̀ min ríjìlì insan in ti ń tẹ ilẹ̀ ẹsẹ̀ ọmọ nàbí àdámà in tó gbélélẹ̀ ti ń tẹ ilẹ̀ ó mì pé láti ọmọ àkáwájú nísàlẹ̀ pátápátá tẹ́ẹ̀dí ẹ̀yìn ẹsẹ̀ oníjẹ kọdámù àtẹ́lẹsẹ̀ láti wájú tẹ́ẹ̀dẹ́yìn oníjẹ kọdámù fine orí rẹ̀ mo ti dúró yìí ṣùgbọ́n pàtàkì bí wá fẹ́ sàlàyé ọwá yàn wà àtúrọ́fù kọ̀dàmẹ́yìn orí ọmọ ẹsẹ̀ nísàlẹ̀ rẹ̀ orí rẹ̀ kàfìlélẹ̀ báyìí nínú ọ̀rọ̀ òun gbẹ́sọ̀tọ̀ pọ̀ masalawade man rafa kọ̀dàmẹ́yìn fi sujúd tiwala sujudihi batalat salatuhu ala sahih al-aqwal gbogbo ẹn tí pé ń gbà tó fúrú balẹ̀ fọ́lọ́n tán ọwọ́ rẹ̀ méjèèjì mẹ́lẹ̀ tóòtọ́ ọwá kásẹ̀ méjèèjì òkè lẹ́yìn kò fi kalẹ̀ ó ń tọ̀hún ní fine èèyàn fi orí ẹsẹ̀ lílẹ̀ tó tọ̀tún nǹkan kò múlẹ́ sí òsì o ọwọ́ aká tó sì le látẹ̀yìn ó ń tọ̀ náà bátọ̀ láti sọ̀láàtò kò ní ìrun o nítorí pé ta a bá padà kàbọ̀ ta a kàlọ kàbọ̀ iwájú wàn ohun àti mú ọwọ́ ọ̀tún àtẹ́lẹwọ́ rẹ̀ 2 ọwọ́ òsì àtẹ́lẹwọ́ rẹ̀ 3 orúnkún àkọ́kọ́ lẹ́sẹ̀ ọ̀tún 5 orúnkún ẹ̀kejì lẹ́sẹ̀ 4 orúnkún ẹ̀kejì lẹ́sẹ̀ òsì 5 ẹsẹ̀ ẹyọ kan tó fi lélẹ̀ ohun orí ẹsẹ̀ títọ̀tún tó fi lélẹ̀ 6 ẹlẹ́ẹ̀kejìdà wa umirtu an asjuda ala sab'ati a'dhumin ọlọ́run pa ńláṣẹ tí n bá ti fẹ́ foríbalẹ̀ fún kí n máa foríbalẹ̀ lórí àwọn eegun oríkèríkè méje kan ànàbíkà fúnra rẹ̀ fine ẹnìkan wá ní òun fẹ́ ọkàn lélẹ̀ kò fi kankan lélẹ̀ ẹni tí ó fi kankan lélẹ̀ tí ó fi méjèèjì lélẹ̀ márùn lé lélẹ̀ hun ẹni tó fi kan lélẹ̀ tó káàkejì lé láì jẹ́ pẹ́sẹ̀ ń dùn tí ò ní excuse kankan sọ́dọ̀ ọlọ́run mẹ́fà ló fi lélẹ̀ hun kò níran ìbéèrè wá dé ẹnìkan kírun ó wá fi orí ẹsẹ̀ lélẹ̀ bó ṣe fi orí ẹsẹ̀ rẹ̀ méjèèjì lè lẹ́nsálẹ̀ lọ́bá tó sáré ká padà tó bá ti fi lélẹ̀ yọ́ ká padà in ti máa sinú àwọn àfáà ní ó nírun kò tún nírun ah, wọ́n ní bóòlò sí nírun tí ò nírun tó bá jẹ́ wípé táìmù tó fi lélẹ̀ ó jẹ́ mìkìdáàrù àdíkìrì alìwájì fi sùjúd wàhúwà tasbihatun wahida ká pé táìmù tó fi fẹsẹ̀ méjèèjì lélẹ̀ tí wọ́n bá wọn táìmù ọgbà àsìkò tí ó fi sọ pé subhana rabbiyal a'la ọgbà ẹyọ kan ó níran ṣùgbọ́n rẹ̀ bújẹ tó pé táìmù tó kàn fi fẹsẹ̀ ń kẹlẹ̀ tó sáré méjèèjì kò gbélélẹ̀ ó fi kanlẹ̀ ó sì ká sókè padà kápó ṣe báyìí tọ́ka ókè padà kò nírun tó bá ra dẹ́dú díẹ̀ tí yẹn fi lọ pé subhana rabbiyal a'la tó e fi sujur tó e mọ́yọ kan rẹ̀ wá ó nírun ṣùgbọ́n ìrun rẹ̀ ó bùjẹ́ wàá dà ṣe òun láyé ń bẹ̀rẹ̀ ibi nǹkan tí ọ̀ dáa ké ntí ntọ́jẹ́ pé kọ̀ dáa kéèyàn máa ṣe ni àtúnbọ̀ ó ní umirt an asjuda alásàbàtì àdúmìn ẹnìkan ní gbogbo ń ta àkàlẹ̀ tàà bá wò lọ wò annabi ni a fi báwí o fún àbí ọ̀sọ̀ pé umirtu wọ́n pa mí láṣẹ ta lọ́pàá nàbì láṣẹ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ìdá gbogbo kọfí orí ẹsẹ̀lélẹ̀ kọ̀dá àtàwọn méjèèjì ìdélẹ̀ iwájú rẹ̀ nìkan lọ́kanlẹ̀ imú rẹ̀ nìkan lọ́kanlẹ̀ iwájú rẹ̀ ọ̀kanlẹ̀ kí o bá sásùn wọ́n ní ànábì ti sọ tó sì clear wípé umirt wọ́n pa mí láṣẹ ẹni tó sì pa nàbì láṣẹ náà ni ń sọ wípé ẹni tí ó bá ti tí gbogbo àwọn nǹkan ìlélẹ̀ kò nírun àwọn àfáà ní nam ó kó àwa náà ná wọ́n ní kílẹ̀ rí wọ́n ní ẹ̀rí àwọn wípé min atrofi adal hadith akhraja imam bukhari riwaya nínú ẹgbà wákàtí imam bukhari gbà wá òun gbà wá wípé anablabi abbas radiyallahu ta'ala an arda qala qala rasulullah sallallahu alaihi wasallam abbas ni annabi sọ wípé umirna annasjuda àlàsábì àti àhúnmí ọlọ́run pa gbogbo èmi àtẹ̀yìn gbogbo apádá láì sẹ́nìkàkù ọpa wá láṣẹ lápapọ̀ wípé ká máa forí balẹ̀ lórí bá bóun sì fẹ́ sọ yìí jama ẹnìkan wá pọ̀ mẹ́ẹ̀kalẹ̀ ìyá amúrú bí sọ́lá ń paláṣẹ pé kó kírun irú yìí kí ni tó fà ti fi lo 60 years láyé ìsì ń pòhùn kírun fọ́lọ wọn ò sì kọrún fún in tó fà náà ni pé lè annahu faqada at-tumaninata fi ruku'ihi wa fi sujudihi nítorí pé ìfarabalẹ̀ kò sí bí rùkú rẹ̀ ẹlòmí ó rùkú èyí ó sì máa bí rẹ̀ pèsè rùkú rẹ̀ nǹkan kò sì ṣe tí wọ́n bá sọ fún pé kí ni problem ah, ah, ẹ má kọ́ lọ́n sí mi o inna Allaha ghafurun rahimun bọ́lọ̀ ó sì bóun gbà náà kọ̀kọ́ kèsà sí ìrún tí ẹ bákanáà àtùmánínà bẹ́yìn sàjìdàtẹ́yìn kíyàn farabalẹ̀ mo ti foríbalẹ̀ àkọ́kọ́ kí n farabalẹ̀ kí n jókòó sáájú kí n tó mẹ́lẹ̀ kejì wá ẹn tí ọba jó aláṣọ́yà kọ́lẹ̀ ìlú èyí tó fẹsẹ̀ múlẹ̀ tó sì jẹ́ ń lòótọ́ nínú ọ̀rọ̀ àwọn àfà pẹ̀lú gbogbo ẹ̀rí tó ń kálukú kó wá o ní farabalẹ̀ kó tó foríbalẹ̀ lẹ́ẹ̀kejì wọn ò ní kọ̀rùn fún un كلا روا جاء في الصحيح بل أخرج الجماعة من حديث أبي هريرة رضي الله تعالى عنه أبو النبي صلى الله عليه وسلم جوكا أخرج بابا كينو بلوم بلوم بلوم بلوم وكينو تان أنبي واقبي أنبي ني وتكون أقول ممكن أنبي ني صلي فإنك لم تصلي لو تون يكي أو كينو فلو وسلام الله بلوم بلوم بلوم وتقرأ دي أنبي ني لو تون يكي أو كينو أقول لك كذا nígbà wádẹ lẹ́ẹ̀kẹ́ náà nínú òkínú ó wá ní ànábí ma ó sin usalli akthar min hada bí mo ṣe ń kí bọ̀ tipẹ́tipẹ́ nú ìyìn fi ṣe káó kẹgbọ́n mọ̀ nǹkan jùlọ kankan bẹ́mi ṣe kínú o ó ń sọ́rọ̀ wa ní ọba ń kí bá ọlọ́run ní ìgbà o ìta wá fẹ́ fàyọ ànábì ní wasjud hatta tatma inna sajida tó bá foríbalẹ̀ fọ́lọ́run foríbalẹ̀ tààrí ọ balẹ̀ ń bẹ̀ kó foríbalẹ̀ وإذا وإذا رفعت وترفع حتى تطمئن جالسا tó bá sì gborí kúrò ní foríbalẹ̀ àkọ́kọ́ ó jókòó ní jókòó tí ó rí pé ọkàn ilé ìbalẹ̀ kí sí jókòó wì ẹlẹ́ẹ̀kẹta waf'al dhalika fi salatika kulliha gbogbo orun tó bá kí fọ́lọ́n bó sì máa kírun jàmáà ọ̀pọ̀lọpọ̀ wa máa ń kírun lónìí a màmà wípé ìjókòó ń bẹ láàrin ìforíbalẹ̀ méjèèjì ẹ ó foríbalẹ̀ báyìí gbogbo tí ègbórí kò ńlẹ̀ kò ní jú báyìí lọ yóò tó dá padà ó sì ti hewu ó sì kọ́ gẹ́gẹ́ fún irúta tún sọ yìí èyí tó tún wá lè jù bẹ̀ àyàtà àmàdàlì ìnsàn ìkọ́màtà sọ́láàt kọ́bùlà dùkúlì wáktíha ìyún àwọn tó fẹ́ bọ́m̀bẹ̀ kéré kéèyàn ọmọ kírùn tásìkò rẹ̀ tí ìwọlé ibi tí ọ̀nà sì ti pọ̀ jù asìrì àwọn èèyàn kan bẹ tí mo mọ̀ wọ́n ó ti lé lógún ọdún tí mọ̀ wọ́n wọ́n máa kí asìrì kò tó wọlé ni wọ́n kìrì sí bẹ́ẹ̀ tẹ̀bá sí kékékékékéké wọ́n ní àwọn gbà sílámù sáájú wa o ń se ọlọ́n ni man fatatu salatul asr ẹn tí wọ́n asìrì báyìí bọ́mọ́lọ́ bátọ́lá amalu ẹsọ fún pèsè rẹ̀ ti bàjẹ́ ọlọ́n ni hafidu ala salawat ẹ máa ṣọ́ àwọn àrùn ẹ máa ṣọ́ o ẹ àárín gbọ̀ngbọ̀n ìkìláàfù ọ̀rọ̀ àwọn àfọ́ mímà lórí ìran àárín gbọ̀ngbọ̀n ọ̀rọ̀ tí ń bẹ lórí ẹ̀ lé ní 80 hmm. ṣùgbọ́n ọ̀rọ̀ tó múlẹ̀ jù tí ẹ̀rí wá látọ̀dọ̀ ànábì aganmina àdífẹ́ alì ní tọ́sẹlẹ̀ ní kọ́ndak ó ní sọ̀látò làásìrì ànábì wọn máa pè bẹ́ ṣàgọ̀lúnà àni sọ̀látì àárín gbogbo من حديث علي بن أبي طالب رضي الله تعالى عنه ilé ìnáàsì ni ìdẹ́ìsì ọ̀rọ̀ padà sí àfáàwà àgbà Abu Hanifa àti àwọn tí a ń tẹ̀lé wọn tí a ń ní ṣáfí àti wítìrì ẹn tí è bá kí yóò jí àwájú Ọlọ́run wọ́n ní kí lórí wọ́n nítorí pé ọ̀ranyàn ni fine mélòó ní ìrùntá ń kí tún bá ti wá di mẹ́fà tọ́lọ ní hafizu alasọ̀lọ́wàt ẹ máa sọ àwọn àrùn wọ́n sọ̀rọ̀ àti ìwúsọ̀ agaga ìrún àárín gbogbo tá kó mẹ́fà alẹ́ kí ni ọjẹ́ rẹ̀ kò ní ní mídùmá ọlọ́nsí ní mídùmá láàrin ìran ó ní asiri o lè náà jẹ́ mọ́ wípé ọ̀rọ̀ táwọn Abu Hanifa sọ ọ̀rọ̀ tí ọ̀wọ́ lé ní ṣọ́fàtí wítì kèése kí ni o kèése dandan ṣùgbẹ́n tí è bá kí táàsì rí fi etú pé kéèkì wọ́n ní wọ́n mọ́ gbẹ̀rí ẹ̀jẹ̀ ní kóòtù kèése tí wọ́n lè sọ̀rọ̀ tí wọ́n lè gbẹ̀rí ẹ̀jẹ̀ torí tí wọ́n fi lè sọ pé ní òní parọ́ kò sí lọ́dọ̀ rẹ̀ ọlọ́run ni òyìnbó fi rákà mẹ́ta méjì kan ẹyọ kankan látẹ̀yìn ṣáì tó fi wá di wípé fajiru ọyọ ọwà se tẹ́lòmí ìyàn àìmọye na wá fìlì ọba lóru o mẹ́jọ tí ó sì gùn bẹ́ o mẹ́wàá tí ó gùn o ní méjìlá tí ó fi witiri sí kẹtàlá tí ó gùn bẹ́ ẹ ń lè yànjú bẹ́ẹ̀ lọ tí tí ń kà náà tí ó ní gùn pọ̀ ọwà ń ìdán kéèyàn ọmọ kírun kásìkò ò wọn Lukman wa ń sọ fọmọ rẹ wípé ya bunayya eré ọmọ mi aqimis salah máa kírun fọlọ́n tábà wòtá wá kàílà tó ní àti ọ̀rọ̀ Umar wípé inna rọ́dìlẹ̀ ṣíbù fil Islam walam yukmil rak'atan wahidatan walam yukmil la rak'atan wahida nínú ẹgbà wá mi lam tuqbal lahu salatun wahida èèyàn ti lè hewu sínú Islam tí wọn ò ní kọ̀rùn kankan fún yóò sì máa túmọ̀ ọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá sọ́nù sọ́rọ́tù Zumar wípé wabada lahum minallah ma lam yakunu yahtasibun àwọn kan ó dé níjọ̀gbìn àlìkìyàmọ́ ibi tí ń tí ń rò àṣẹ iwájú ọlọ́run òfìfo wọn ọba pé ah, alhamdulillah kí alẹ́ amúlọrun ó lóun múrun rọ ọdọ́dọ̀ ọlọ́run kọ̀ bárun kí aláǹsẹ̀ ó lóun máwẹ̀ lọ ọdọ́dọ̀ ọlọ́run kọ̀ báwẹ̀ kí aláǹsẹ̀ ó lóun májì lọ gbogbo tí ẹni àṣẹ inú ẹ̀sìn ẹ márùn ra yín mọ́kọ́ náà kẹ ma wá sọ pé inna Allah ghafurur rahim èèyàn tí ó dúró dá kọ́sọ́mà lónìí láàrin wákàtí kan tí ó ní ìjókòó bí ṣe ń kàwé lẹ́yìn ní fọjẹ́ lẹ́yìn hàn wọn ọwá dórí ìrún ọwá ń rùkú báyìí wọ́lájẹ́ kùn sọ annabi ibrahim ma bẹ̀rẹ̀ pé se mílẹ̀ tí ó ma kírun fún ọ àti gbogbo àrọmọdọ́ ma mi ọlọ́run ọmọ tí ó ní kírun mọ́jọ ọjọ́ ìlara ti wá o wọ́lájọ kan so rẹ o kò sí ìbànújẹ́ oríṣiríṣi àdánwò ọlọ́run fi ń ka àwọn annabi rẹ o ṣùgbọ́n tó fi ka annabi nuhu ó tún ó tún gánù ra àdánwò akọ̀fẹ́ rẹ̀ ń yáwò níjọ̀gbìlàlìkìyàmá àtàkọ̀bí rẹ̀ lọ́mọ níjọ̀gbìlàlìkìyàmá sejú rẹ̀ báyìí wọ́n fi máa wọ́ná lọ ìyàwó àtọmọ kí o sì mọ̀ jèrè lára àwọn méjèèjì kí á ṣùgbọ́n tó ní á ọ̀nà tọ̀bá wù nígbà àdún kalùkú wo ìdán jama'a Lukman lọ́pọ̀ mẹ́ kalẹ̀ wípé akimi sọ́lá ma kírùn fọ́lọ́n wà kó sì jẹ́ wípé àsìkò tí a ní a kí òun là ń kí jàmáà káti ẹ̀ e, e, e, títí alásọ ẹlòmí ó dùn náà rún ẹ̀rù ọlọ́wọ́ báyìí ah, lágbàjá rèé tí bá ń gán ọkọ̀ tó ń sáré mú ọkọ̀ nígbà rọ́ṣí ìrọ̀lẹ̀ ẹ̀rọ ọlọ́wọ́ báyìí ó lè rọ́yàn mẹ́wàá pọ̀ bí wà sí ìgbò lórí irun yóò dùn ó bẹ́ntẹ́ pé tí wọ́n bá tì ó lè gbàbẹ̀kú bí ó sì rí fọ́lọ́nù káwá tó sọ ti àwọn obìnrin wa ayọ̀pálẹ̀ kèése yọ́sẹ̀ yọ̀tangánlẹ̀ pòǹkìrán fọ́lọ̀ jẹ̀mọ́ ẹjẹ́ asọ́rọ̀ dáadáa o Lukman ń pọmẹ̀ lásẹ̀ wípé kó kíràn ìran yìí a ní sọ́jú báyìí lọ torí pé a pìnlẹ̀ sàlàyé ẹ̀ yékéyéké inṣàlá níjọ iwájú kí ni àwọn nǹkan tó dé kí ni àwọn nǹkan tó tu kí ni nǹkan kọ̀ọ̀kan tí ń bẹ́ẹ̀ nù tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wa àìṣe tó jẹ́ pé bá níbi ṣe máa ń ṣe nù ni àwọn àfáàfà mara wọn lọ èwo sì ni èyí tí ń jẹ́ akọ́dùlà sọ̀wà tó súnmọ́ òdodo jù inṣàlá asàlàrí ẹ̀bí lè ń sọ kọ́lọ̀ jọjá rí jama'a táwa náà bá wá ń kírun ẹjẹ́ a máa pa ma wa láṣẹ ẹ̀rùn anábì sallallahu alaihi wasallam sọ wípé múrù àwùládàkùn bí sọ̀rọ̀ àti lè sábìrín táà mọ̀ yín bá ti dọmọ ọdún méje ẹ máa pa wọ́n láṣẹ ẹ̀rùn gbogbo ọmọ tí ètí ìdọmọ ọdún méje ní ìṣẹ́wó táìmù tánà bí fún gbogbo onímọ̀ tí ń tẹ fóònù wọ́n sì máa tẹ́ gbogbo ń tọ́ sákọ̀rọ̀ níbi fóònù kò ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ti máa ṣe wọ́n tún ní géèmù tí wọ́n fi ń wakọ̀ ọmọdún àrùn mi ń wa ọkọ̀ ó lè wàjá nídìí géèmù rẹ̀ àti gẹ́mì náà ti bẹ̀rẹ̀ orí fóònù òbí mi ọmọ pé fóònù gẹ́mì bẹ̀rẹ̀ níjọ́ tí òbí ń já síbi géèmù wọ́n sá nà sí ẹni lọ́dà dádì ẹ̀mọ́ wá ní bá ṣe oní ẹsẹ̀ ẹ̀rọ́kùnrin yóò jà owó gbà lọ́wọ́ ẹnìkan o wọ́n wà ọlọ́pàá kan máa lè lọ ẹ̀rí o ọkùnrin gbá o ẹjẹ́ ìwọ̀n bá yín sí ní yóò sì sí jẹ̀máà ẹ wádùn nǹkan àmọ́ mọ́ tọ́ bá ti á

ẹjọ́ mo fẹ́ rí dádì rẹ̀ táìmù lẹ̀ ń jí ọmọ yìí 5:30 ní àyàn náà fílà díẹ̀ wọ́n adẹ̀ lọ wẹ̀ ajọ̀ lọ kásùnbà adẹ̀ wọ uniform yọ ọmọ bọ́n skul yọ jẹun àrọ́tàn ah ọmọ kékeré ní táìmù yẹn ti so irun yẹn ọlọ́run ọba yín gan òróró báyìí ẹwọn ti agan a bá fẹ́ mú ọ lọ sí church níjọ́ sunday èyí tó bá yájú láàjì ní 8 wọn bá bọ̀ díẹ̀ díẹ̀ nù because ọmọ yìí nínú èmi ní mathematics teacher wọn kọ sọmọ tó wọn má ti tọ́ yìí nù class báyìí ní sọ oorun ní ráyìí kọ̀gbọ́n ọ̀gá yé mọ́ ah, ẹ̀ṣẹ̀ mi o ẹ̀ṣẹ̀ o àbíkọ́ ma wá gbọ́dọ̀ yẹn ni ah, mi mind in ta sọ yí àmàdànù jẹ̀má ẹni tí wọ́n bá ti túsẹ̀ ràríkì àmà tí wọ́n bàbá rán bẹ̀ hmm. iná wọn ó sì kọ̀kọ́ yẹ̀wò nínú tọ́jọ mọ́ ẹ̀tọ́ ọlọ́run sí wa ẹni tí wọ́n ẹ̀ bá pé kútìbátìláwò táàmà wọ́n bá kọ́ pé ó pé ọlọ́run kátúbà wo mi ó fírí o wọ́n tẹ́sẹ̀ àbọ́bì nǹkan mi tí ó bá pé ọlọ́ni ṣe ma yanáfílà wọ́n ni yanáfílà ọlọ́ni ẹwẹ̀ tó bá pín mi yanáfílà rẹ̀ ẹ fi díẹ̀ tó dín bí ọ̀rìyàn rẹ̀ wọ́n bà síbẹ̀ nínú fífẹ́ ọlọ́run àti àánú ọlọ́run jamaa jamaa masalasi ta ti ń pàdé yìí ṣé bẹ́ẹ̀ na ma wà náà sáà ń jí wọn kírun sáà mọ́nítọ̀ bí wọ́n ṣe ń sálùwàlà bí wọ́n ṣe ń kírun fáàlọ́ subhanahu wa ta'ala nítorí pé ìrun yìí àwọn bàbá wa ní àti kékeré ní ìmọ̀lé ní tí máa kọ́ mẹ́ lẹ́sìn ẹ̀sìn gangan kọ́ ni a máa pè asọ̀ ni a máa pè torí pé gbogbo tá máa ṣe inú ẹ̀sìn àmàjẹ́ oúnjẹ oúnjẹ mẹ́ bígbà tí èèyàn dá yọ kàfàtí àkùnrin kà òkè láìlá so kàfàtí olóǹkà kí lọ́kà mẹ́ mọ̀sánì ọlọ́run jẹ́dádì ni <laughs> ọmọ ta èyí mọ́fàtí àkà òfàtí àná ọmọ asọ náà nọ yọ ma kọmẹ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí e ma Ọlọ́run dákun àtàwa àtọ máa wá mẹsì alọ máa náà o mẹjà wọ wàlì jẹ náà káwọn wọ wọn náà mẹjà wọ wọn náà káwọn wàlì jẹ náà jẹ àjọ wàlì jẹ náà náà lẹ́yìn àdàmú sàlá sàlám bí wọn ni mìíràn rahman kí ni ti ń sọ fọmọ a tún tẹsíwájú tó bá di jọmẹjọ nǹkan fil umri baqiya alhamdulillah alhamdulillah khaliq kulli shay. خالق كل شيء وهو على كل شيء وكيل أشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية رب العالمين لجميع خلقي قال الله سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أمة الإسلام إن الله سبحانه وتعالى امتن على عبده لقمان أن جعله الله سبحانه وتعالى حكيما وبدأ يربي ابنه تربية إلهية ربانية إسلامية فبدأ بتعليمه أصول العقيدة الصحيحة ثم انتقل إلى تعليمه أصول الأعمال الصالحة فابتدأ لقمان بالصلاة وأمر ابنه بالصلاة بقوله يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور أمة الإسلام لما أخبرنا رسول الله صلى الله عليه وسلم بأن هذا الدين إنما بني على خمس هذا من حديث أبلا بن عمر رضي الله تعالى عنه وارضاهما والحديث المخرج في الصحيحين بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله فثنى بالشهادة رسول الله صلى الله عليه وسلم الصلاة وإقام الصلاة أمر الله سبحانه وتعالى نبيه موسى بقوله وأقم الصلاة لذكري فمن ترك الصلاة فقد هدم الدين من هدم الدين بما يلقى ربه أمتنا الحذار الحذار لعلي أسوقكم إلى قول أمير المؤمنين الخطاب رضي الله تعالى عنه في تعظيم شأن الصلاة فقال إن الرجل يشيب في الإسلام ولم تقبل له صلاة واحدة أو ولم يكمل ركعة واحدة قيل يا أمير المؤمنين كيف قال لأنه لم يتم ركوعها وسجودها لله كيف لا يكون هذا فإن رسول الله صلى الله عليه وسلم أمر وأمرنا الرسول بل أثبت أننا أمرنا جميعا أن نسجد على سبعة أعظم هذا جاء في الصحيحين وفي غيرهما من حديث عبد بن عباس رضي الله تعالى عن مرضاهما قال قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أسجد على سبعة أعظم الجبهة وأشار إلى أنفه أو أشار على أنفه واليدين والركبتين وأطراف القدمين بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيه من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه الغفور الرحيم الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين اصطفى أمة الإسلام اتقوا ربكم اتقوا كما أمركم قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمتنا أمرنا جميعاً وأعلن رسول الله صلى الله عليه وسلم على رؤوس جميعنا أن نسجد على سبعة أعظم على سبعة أعضاء العضو الأول الجبهة مع العنف والرسول بنفسه قد قارن بينهما وجعلهما واحدة وهذا الذي جاء في طريق من تقر هذا الحديث بقوله والجبهة والأنف مع ثم اليدين ثم الركبتين ثم أطراف القدمين والقدم عند العرب ما يطول الأرض من رجل الإنسان لكن صلى الله عليه وسلم أشار إلى أطرافه فالمصلي إذا رفع أطراف قدميه من الأرض طوال سجوده فإن صلاته باطلة وإن رفع إحداهما فوق الأخرى فإن صلاته باطلة على صحيح أقوال العلم لأنه سجد على ستة أعظم وكذلك من سجد لله بأنفه دون جبؤته على أصح أقوال أهل العلم فإن صلاته باطلة لأن العنف تابعة للجبأة والجبأة ليست تابعة للعنف أما إن سجد على جبؤته ورفع أنفه من الأرض فإن صلاته صحيحة لكنها ناقصة أمة الإسلام كذلك من فقد الطمانينة بين السجدتين فإن صلاته فإن الطمانينة بين السجدتين ركن من أركان الصلاة كما كانت هذه الأعضاء كما كان وضع على الأرض ركن ركنا من أركان الصلاة جاء في الصحيحين من بل في الكتب الستة من حديث أبي هريرة رضي الله عنه أرضاه بل أخرجه الجماعة في قصة المسيء في صلاته هذا الرجل صلى ورجع صلى الله عليه وسلم فصلى مع رسول الله صلى الله عليه وسلم ثم رده الرسول فقال صلي فإنك لم تصلي ثم لما أراد رسول الله صلى الله عليه وسلم أن يعلمه كيفية إقامة الصلاة الصحيحة قال له ثم تسجد حتى تطمئن ساجدا ثم ترفع حتى تطمئن ساجدا وافعل ذلك في صلاتك كلها وكذلك أمتنا الحذار الحذار من أن نقيم الصلاة قبل دخول وقتها قال الله تعالى إن الصلاة على المؤمنين كانت إن, إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا جعل الله سبحانه وتعالى لكل صلاة وقتها لذلك قال صلى الله عليه وسلم الحديث الذي أخذه إمام ترمذي من حديث أبي هريرة إن للصلاة أولا وآخرا الصبح لو أول ولو الآخر هكذا جميع الصلوات قال الله تعالى أقم الصلاة لدلوك الشمس إلى قسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا أمتنا علموا أولادكم كيفية الصلاة الصحية كيف كان صلى الله عليه وسلم يصلي علموا أبناءكم وعلموا بناتكم وعلموا بنينكم فإن الله سبحانه وتعالى سيسألكم عنهم يوم القيامة أمتنا أقيموا الصلاة لله سبحانه وتعالى على نحو يرضيه عنكم وعلى كيفية رسول الله صلى الله عليه وسلم كيف لا وهو القائل صلوا كما رأيتموني أصلي حتى حتى لا نكون من الذين قال الله فيهم وبدا لهم من الله ما لم يكونوا يحتسبون نعوذ بالله من ذلك نسأل الله تعالى أن يوفق الجميع لما يحب ويرضاه وأن يجعلنا جميعا ممن يقيم له هذه الصلوات على نحو يرضي عنا وأن يوفقنا بإقامتها ليلا ونهارا وأن يجعلنا من أهلها لأن من كان من أهل الصلاة فإنه يوم القيامة يدعى من باب الصلاة هذا اللي جاء في الصحيحين من حديث أبي هريرة رضي الله تعالى عنه أرضاه أمة الإسلام استعينوا بالصبر والصلاة هذا الذي أمركم به ربكم سبحانه وتعالى في سورة البقر يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين اللهم ربنا أعنا على إقامة الصلاة اللهم ربنا اجعل إقامة الصلاة قرة أعيننا يا أجود الأجودين ويا أكرم الأكرمين اللهم ربنا عز لسمع المسلمين اللهم عز لسمع المسلمين ودمر عداك داء الدين اللهم ربنا دمر عداك إنك على الدين اللهم ربنا انتقم لبارك المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان وانصر المجاهدين في سبيلك حقا في سائر الأوطان يا أرحم الراحمين ويا أجود الأجودين اللهم ربنا وفقنا لما تحب وترضى اللهم ربنا إنا نسألك فيل الخيرات وترك المنكرات وحب المساكين وإذا أردت بعبادك فتنة أن تقبضنا إليك غير مفتونين يا أرحم الراحمين أمة الإسلام واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقولة صحيحة ثابتة من صلى صل من صلى علي صلاة صلى الله عليه بها عشرة اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء نبي الرحمة نبي التوبة اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا مزيدا